I am a terror to the terrors, a danger to the dangers. I am a stranger to everyone. I do not know you, and I would appreciate if you do not know me either. I am a perfect stranger, man. tí kọ̀nàkọ́nà bá já kò sí ẹni tó mọ direction tó máa já sí ẹni tó máa jábà lójú gan wo. tí ì mọ o. wọ́n wọ́n wọ́n torí ọlọ́mọ sọ̀rọ̀ ju pàṣọ wá o ojú ayé ni kìkún ṣe tó fi ń yẹ ẹyin sínú gbó tí kìnnìkún bá decide àti yí ẹyin ẹ sínú ọjà kò sí babalá bàbá ẹni tí ó máa fi ẹyin ẹ ṣe anything kódà kó tó bá ní àfihàn òun fẹ́ yín sí ọ máa fi ọ̀wọ́míwọ̀mí ni. ṣé ẹ lè sọ fún àwọn yín méjèèjì ìyẹn Kẹ́mi àti Fúnmi kọ́kọ́ lọ ṣẹ́yún. my name is Biola Olamilekan's wife to be. ojú ẹ ti já báyìí sí ọ̀tá ẹ ti kú. mo ti wà implicated already. so àwọn ọlọ́pàá rí mi as the primary suspect.